bàbá ọ̀tún lẹ̀ ń bẹ̀ ni o àárín bàbá wa o wàhálà yìí wọ́n lẹ̀ gbogbo tí ń jọ yín lójú yìí. ìṣẹ̀lẹ̀ kan múra sílẹ̀. sísáínà sọ pé gbogbo bọ́jẹ̀tì yín ẹ̀yìn ẹ wá gba márùn-ún rẹ̀ gbogbo tẹ́ ẹ fi ń ṣe bọ́jẹ̀tì lọ́dọọdún ọdún mélòó ló lò ọdún mẹ́rin ni àkọ́kọ́ yọ ọlọ́dún mẹ́rin sóòtú wọlé ọdún mẹ́rin yòókù àbí akúkú yá ọlọ́dún mẹ́jọ papọ̀. bọ́ ọba ló mogun ọjà tó gbóná bí ẹlẹ́gùn ṣàpàná. ó pẹ́ títí ọmọ rẹ̀ á jẹ́ níbẹ̀. ó tí ì ní sọ́jà ó tí ì ní nǹkan ìjà ogun bí amẹ́ríkà. ẹ má mà ṣe o bá amẹ́ríkà ṣe tó yẹn ajá ń sábà ẹkùn di ẹni tí ó rẹkùn àti ẹni tí ó tà á òkèrè náà méjèèjì ti máa ná wúbọ̀ndọ̀gì kò sẹ́nìkan nù wọn tó tó sọ pé wọ́n bọ ọjà agbára burúkú ń bẹ lọ́rùn méjèèjì tó lè payé rẹ̀ àdó olóró kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ parí ní Russia ẹyọ mẹ́ta rẹ̀ ni wọ́n nídìí fún gbogbo Amẹ́ríkà bó ṣe tóun wọ́n sì ní tó dọ́sìnì mẹ́wàá rẹ̀ ẹyọ mẹ́ta rẹ̀ ti ju Amẹ́ríkà ó ti di ó di ó ti di story Amẹ́ríkà di wọ́n wá parí iṣẹ́ lórí ìkan amẹ́ríkà lágbára láti yin rọ́kẹ̀tì kí wọ́n yin bọ́ǹbù láti ìlú wọn kí wọ́n fi ránṣẹ́ síbi ó bá wù yẹn káàkiri àgbáláyé níjọ́ táwọn àti mọ́mọ́ Gaddafi ti Libya níjọ́ tí wọ́n jọ ń fa omi òótọ́ ìwé òótọ́ mi níjọ́ wọn kọ́kọ́ bọ́ǹbù ẹ̀ iléèwé wọn kọ́kọ́ bọ́ǹbù ẹ̀ mọ́ tí kì í bá sọlá pé òkúta ló yí iléèwé rẹ̀ ká ìjọ náà ni ọba ti kú kéèyàn ó yin bọ́ǹbù láti amẹ́ríkà kó sì sákù pé ibi báyìí ni ọlọ́run ọ̀hún ẹ̀ lọ́ọ́ báyìí ọ̀yá lọ́ọ́ wò wá ó di gbùgà. ẹ wo ogun ń lọ ẹ wo ogun ń lọ láàrin Israeli àti Palestine ìjà ẹ̀sìn kọ́ o ẹ mọ̀ dá sí o kọ̀ kàn yín o alálẹ̀ ni wọ́n ń jà sí o. kìí ṣèjà mùsùlùmí àti kírísítẹ́nì o gbogbo kírísítẹ́nì population ti ń bẹ ní ẹ̀yìn Israel ojú twenty five percent lọ o wọ́n yẹ ṣe kírísítẹ́nì o Israel yẹ ṣe kírísítẹ́nì ọ̀pọ̀lọpọ̀ èmi ti débẹ̀ rí ògún káyọ̀dé ayé rẹ̀ ò ní bàjẹ́ òun ló mú mi lọ sí Israel lẹ́ẹ̀mejì ó mú mi lọ sí Jordan lẹ́ẹ̀kan gbogbo ẹ̀ ni mo rí bẹ́ẹ̀ bá dé ṣọ́ọ̀bù mi bẹ́ẹ̀ bá rí wọn tí wọ́n wọṣọ dúdú dúdú bẹ́ẹ̀ bá pé lórúkọ Jésù wọ́n mọ̀ wò yín bíi wèrè ni pé wò ní jẹ́ bẹ́ẹ̀. Moses làwọn ń tẹ̀lé Mose lànábì tiwọn Júù ni wọ́n wọn ò gbàgbọ́ nù Jésù twenty five percent péré ló nígbàgbọ́ nù Jesus Christ ẹ̀ẹ́n jésù tá à ń wí yìí náà after three hundred and twenty-five years tó kú ni wọ́n tó dá christianity lẹ̀ wọn dẹ́sìn kírísítẹ́nì ilẹ̀ lójú jésù after three hundred and twenty-five years tí jésù kú ni a tó dá christianity ilẹ̀. lọ gúgù ẹ̀ wò ló ń bá sọ fún ọmọ pé kọ̀ǹfàmù ni. ìjà wà ń ṣẹlẹ̀ láàrin wọn ń lọ lákọ lábo lábo. labo àwọn kan ní palestine wọn ò bá mọ̀ wọ́n mọ̀ kọkọ gbọwọ ọjà wọn fà bá kíkẹ́ gbani ńlá ni. ẹ wòye ẹ wòye dúkìá tí ó bàjẹ́ ẹ wá wo bógun ń ṣe tóun òbí ṣe ń lọ́hùn o kó tún tóru bá mẹ́wàá rántébù ni wọ́n ti parí rẹ o àjọ àgbáláyé wọn ó pè wọ́n tí wọ́n parí rẹ̀ tí wọ́n sign agreement ni o ṣé ń tọ́ wá bàjẹ́ sí à lè rí túnṣe lógún ọdún. ibi tó rí ìwà òpè sínú ọkùnrin ará Russia yẹn kì í rẹ́rìn tó bá wò òkè báyìí tó bá wò òkè báyìí bí ìgbà tí ń wo àwọn ọ̀rọ̀ wá ní àbùkù kan lójú sánmọ̀ ogun máa dà lọ́pọ̀lọ́ ọrú tí máa wo gbogbo nǹkan bíi ti wọ́n parí iṣẹ́ sára bọ́ǹbù kan wọ́n ní ó ní agbára tí agbára oòrùn ẹ wo oòrùn tí ń ràn lókè yìí níbi tó ti ń ràn tá a ti ń fìlì ẹ̀ ó tó one hundred and fifty thousand kilometres. ibi tí òòrùn wà tá a ti ń fìlì ẹ̀ wọ́n wá ní agbára òòrùn bó ṣe tóun ìlọ́pọ̀ lọ́nà ogójì rẹ̀ wọ́n ti bọ́ǹbù tó ní agbára bẹ́ẹ̀ ìlú wọn bá jù sí dákun má jẹ́ wọn ó jù nàìjíríà ọlọ́run o gúgù ò ní dábẹ̀ mọ̀mọ́ ó bi gúgù léèrè pé ṣé bíi ní ń jẹ́ bíi yóò pè kò tiẹ̀ yé mọ́ akọ́láwọlé olóòtú ọmọ àdábánijà àríláwà bọ́ ọ bá jìyà jìyà. ṣé bí wọ́n sì lálàáfíà ìyà ní ń jọ àárín lọ wà. ènìyàn ò fẹ́ ní fọ̀rọ̀ bí òṣèré. bọ́ ọ bá ṣàìsàn ṣàìsàn tó tí ì kú wà láì àárín lọ ìrètí ń bẹ fún ọ lọ́la. Lo, oníbàǹtẹ́ lọ́dọ̀dọ̀ ọ lọ wẹ̀ ní òhò bọ́ọ̀dọ̀ fẹ́ wẹ̀ ọlọ́lọ́run tún dúpẹ́ láàárọ̀ yìí o tòun ṣẹ́jú wèrè lọ wèrè dọ́dọ̀ fẹ́ wẹ̀ ọlọ́lọ́run ọmọ ṣeun tó dẹ́mi ìhun sí ó sì nírètí àti padà dé èèyàn onítòun ṣẹ́jú òkú lọ ipòkípò tó ọba wà láyé àárín lọ wà. ilẹ̀kùn ayọ̀ mi ti ṣí ẹni bá jọ̀wọ́ rẹ̀ lẹ̀ fọlọ́run ẹ̀mí ọlọ́run á balẹ̀ bí àdàbà ilẹ̀kùn ìyanu á sì ṣe fún un. ee mọ́ra dòdò mọ́jà dòdò ń dò mọ́ mọ́wọ́ dòdò mo fi pamọ́ ń dòdò ń dòdò ń dòdò ń fi dòdò dòdò ṣeré bàbá ọlọ́dòdò dé ọmọ ń dòdò bẹ́ẹ̀ lu dòdò dé ọ̀yọ́. gbogbo yẹn kú àlejò wa. ó sáré títí ọkọlù yóò níyọ yóò níyọ ṣubú lọ lọ́yọ́ ọpẹ́lọpẹ́ bàbá ọlọ́mọ yọyọ tí ń gbọ́yọ̀ tọ́yọ ìyá oníyọ̀ nínú ìyọnu. àjànù ti dé. mọ ẹsẹ̀ ń jánu bọ̀ bí ẹ̀pọ̀n ọkọ tuntun ni olóòtú ọmọ àdábánijà. wọ ìdẹ. jí bam ó ń wò mí. bẹ́ẹ̀ lèmi náà máa jí ọ̀gá mi wò ń gbà kan. kọ́ládé àlàbí ọmọ ọba lóde òṣogbo àyà àkókò náà kí ajímútábà oògùn. Ah, kábíyèsí olódùmarè ìbàdàn la ti pàdé ìbàdàn ló ti kọ́ mi ń dídá ọwọ́ ó kọ́ mi ní tútù ètùkàrà alẹ̀ ó sì kọ́ mi bá a ṣe é ṣètò ó tún kọ́ mi bá a ṣe é pawó ọ̀tọ̀ ni kéèyàn ó mètò ó ṣe kó gbóná kọ́ mọ́ yọrùkú lẹ́nu ó lè má làálùbáríkà ọkùnrin tí mò ń wí òye ọ. ọkọ mi bá a ṣe bá client sọ̀rọ̀ ọkọ mi ní tí wọ́n ń pè ní human relation ọkọ mi ní PR ìyàtọ̀ ń bẹ ń bi méjèèjì èèyàn lè ní human relation kó má ní public relation èèyàn lè ní public relation kó má ní human relation ọkọ mi méjèèjì. ah ojú mi rí kí n tó débi mo dé lónìí o. ó jèrè láyé ó fèrè jàkọ. orí máa já èdè nílẹ̀ Yorùbá. ọkùnrin ló ń ké sí. òó mọ̀ ń jẹ́ tèjẹ́tẹ̀jọ́ mọ̀ ń jẹ́ gbẹ̀ndínlógún bíi kí Ọ̀rúnmìlà. àwọn bàbá mi ló ń kírun. àṣàbí ọ̀jẹ̀ òun àti àjọ bí ewé mọjọ́ báwọn pàdé lóde èmi mo lọ sẹ́msì ńbẹ̀ àwọn méjèèjì wá mú mi sáàrin ó sì kọ̀la mò ń lọ Amẹ́ríkà ni owó tí mo lọ lè sẹ́ńsá bó jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ dọ́là tí mo kó sí àpò ṣòkòtò ńsàlẹ̀ ngbà mo ná gbogbo náírà ọwọ́ mi tán. àwọn olè méjì wọn ò tiẹ̀ kó ti pọ̀ jù mo yọ dọ́là farara hundred dollar ìlà ò lórí ẹnì hundred dollar ìlà ò lórí ẹnì kejì kò tí ì pé bíi seventy five thousand lọ́wọ́ àgbà náà. àjọ bí owó lórí ẹ̀ bá yí lọ́jọ́ lọ́rán yín lọ́fọ̀ọ́ di tí mórí mi ṣe táàsì nu fọlájọ náà tán bí owó ni. mo tún kọ́ mo tún yọ hundred mi fara yìí gbà. wọ́n sáré gbogbo ojú agbó sẹ́ẹ̀tì èmi nìkan wọ́n ń wò. iṣẹ́ ìlóńdéró lọ ṣe ń bẹ̀ mc five hundred thousand mo ti fẹ́ bà náà bíi eight hundred lójú agbó. Ah! nígbà máa délé máa ń wò kásùkásù. mo yà á tún jí lọ sábó làárọ̀ ọjọ́ ìṣẹ̀lẹ̀ tó mú gbọ́n. ojú ẹni máa là á rí tó ojú ẹni máa là á rí yọnu. ayé ọmọ ayé èèyàn ọmọ èèyàn ọmọ èèyàn ní í ṣèèyàn tán tí wọn kìka àdárò bọnu. olórí ọmọ bá kilẹ̀ fún jẹ̀bú Wàásù Wàyíndé K1 the ultimate. mayegun general ẹni ọlọ́run gbà fún ọlọ́run mọ́kọ̀ fún un. kábíyèsí olódùmarè. máa lọ skoda. sẹ́rí gbogbo ẹ̀yin tí ẹ bá ti recognize as top fans Kọ́lá Olóòtú lórí péèjì mi ẹ máa pè mí direct ká sọ̀rọ̀ a ní special gift ńlẹ̀ fún yín o. ojú ẹni máa làárí yọnu. ojú ẹni máa làárí tó ojú ẹni máa làárí yọnu.